الحمد لله الذي جعل الأضحية من السنن المؤكدة ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó ṣe ìmọ̀ àpẹranléyà ní súnà tá a kàn nípa ọjà àlà àìbádẹ́ta mínà àìbádá ti záhírọ ọlọ́run ṣe lọ́kàn nínú àwọn àjọsìn tá a máa fi súnmọ́ ọlọ́run ọba wa wasalatu wasalamu ala nabiyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ba nabi wa muhammad wa ala alihi wa ashabi ajma'in kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ sọ nírọ̀lẹ́ yìí òun náà ni al-udhiyatu fadluha wa ahkamuha wa awqatuha ọlá tó wà fún ìmọ̀ pẹ̀rànléyà ẹ̀rànléyà báwo ló sì lọ́lá sí nínú ẹ̀sìn wa àwọn àsìkò wo là á paléyà àwọn ìdájọ́ wo ló so mọ́ ẹran léyà ọlọ́run ṣàánú àwa mùsùlùmí gbogbo ń tábà ṣe yóò máa níbàámu pẹ̀lú tó wà nínú àkọọ́lẹ̀ tírà wa ìwé ẹ̀sìn wa alukur'an àtàdésì alùwòdùhíyàtú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní tí wọ́n ń pè ní ìbáàdà ìfẹ́ràn jọ́sìn fọlọ́hún tí wọ́n ń pè ní iléyà hiya ma yutbahu min al-ibli wal baqari wal ghanami yawm wa ayyam at-tashriq taqarruban ila Allah ta'ala òun náà ni ràkúnmí tá a mú jáde àbí màálù àbí àgbò àbí ewúrẹ́ láàárọ̀ ọjọ́ ọdún àtàwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ ọdún tá a wá pa á nígbà pa òun àníyàn àwa tá a fi pa òun náà ni pé àfin jọ́sìn fọlọ́hún àfin súnmọ́ ọlọ́hún tó ti ń patán báyìí wọn ó gbé ọ̀gá nípò níwájú ọlọ́hún nítorí pé takọ́rọ́bà ni takọ́rọ́bà ni ilallah àfi ń súnmọ́ lọ ọ yàtọ̀ sí ẹran tí wọ́n pa tí wọ́n fi ń súnmọ́ èṣù ẹni bá pa ẹran fésù òun náà fi súnmọ́ èṣù ni ẹni bá pa ẹran léyà ò fi súnmọ́ lọ ad-dalilu qawlu ta'ala ẹ̀rí ẹran léyà nínú alukur'ani fún gbogbo mùsùlùmí tí bá ń pẹran òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run sọ nínú suratul kawthar quran one oh eight ayé ẹlẹ́ẹ̀kejì a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní fasalli rẹ̀ muhammad kírun ọdún lérò bíkà fún ọlọ́run ọba rẹ̀ wọ́n har kò sì pẹran fún ọlọ́run ọba rẹ̀ wọ́n ní har bọ́sọ́lì kírun ayídì lérò bíkà wọ́n har lérò sì pẹran fọlọ́run ẹran tá n pa yẹn ẹ̀rí rẹ̀ nìyẹn nínú alukur'an nǹkan méjìlá dìbò bí fíkẹ́ òdẹ̀lẹ́lì alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọlọ́run pàṣẹ tá ni pé ọlọ́run òun ni ká pa fún ká má pa fún kàn mí ọlọ́run pàṣẹ a sì tẹ̀lé àṣẹ rẹ̀ ẹni bẹ́ẹ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ń sin ọlọ́run ọba ni àti irun àti kápẹ́ran méjèèjì ọlọ́run pàṣẹ méjèèjì ọlọ́run nìkan ló ní àdéhùn tó bẹ ní kọ̀ọ̀kan wa táàfin máa mẹ́ran lọ ìdí òsà kọ́lọ́mọdé ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ miami al-udhiyatu sha'ira min sha'airillah nínú àwọn àmì tọ́lọ́ ń fi kalẹ̀ fún àwa mùsùlùmí táàfin mọ̀ pé ìsìláàmù lẹ̀sìn tó dáa jù òun náà ni ẹran pípa ọlọ́run wọlé bódìnà ọlọ́run láwọn ẹran léyà tẹ́ ń pa yẹn jàálìnà àlẹ́kùn min ṣàáìrìlá àwọn ọlọ́run ọba àfisínú àwọn nǹkan tẹ́ máa ṣe táàfin mọ̀ pé ẹlẹ́sìn ni gbogbo ẹlẹ́sìn ò gbọ́dọ̀ mọ́ pẹ̀ràn ti parí bákà tó bá ní ẹlẹ́sìn ní ọ̀tọ̀ pẹ̀ràn tó sì lágbára ẹ̀sìn náà ò ti pè é ọlọ́run lákùn fi àkhair ọlọ́run ọba ní tẹ́ bá pẹ̀ràn orí mi ń bẹ o ẹ̀ẹ́rì orí ń bẹ láyé ń bí àti suratu alhaji quran twenty two aya thirty six lọ́lọ́run ti ń sọ mo ti kó ẹ̀rí méjì wá báyìí ẹ̀rí méjèèjì náà ni kò dìmú wọ́tọ̀ jẹ́ mùsùlùmí tẹ́nìkan bá tó ń sọ fún ọ pé ẹran tó ń pa ọ ẹran òrìṣà ni eh, ẹran tó ń pa ọ ẹ̀yìn náà fi ń bọ̀ kankan ni ọ sọ fún ọ pé irọ́ àṣẹ látọ̀dọ̀ ọlọ́run nínú àlùkùránì ni tàbá sì pa tán nítorí ọlọ́run á jẹ́ ni à fi súnmọ́ èṣù à fi sọ̀gùn bẹ́ẹ̀ ni à fi bọ̀ kankan nínú àwọn kan tọ́lọ́wọ́n bá láàdáa alhikmatu fiha kí ni ìdí pàtàkì tọ́lọ́run fi ní ká máa pẹ̀ràn léyà ọlọ́run bá ṣàlàyé ọlọ́run bá ní lan yanala Allaha luhumuha ọlọ́run bá ní ẹran yín tó tóbi yẹn òun ọlọ́run bá ò ní bùkátà sí o wala dima'uha ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹran yín ti ń sàn yẹn òun ọlọ́run bá yẹ sọba tí mú jẹ walakin yanaluhu taqwa minkum ìbẹ̀rù ọlọ́run tẹ́ fi mẹ́rin yẹn tẹ́ fi pa nìkan lọ́n fẹ́ lò àjẹpẹ́ ìbẹ̀rù ọlọ́run tó fi pẹ́ràn ọ̀rọ̀jú mú owó ẹran bí nǹkan ṣe wọ́n tó yìí ó sì pa ọ̀wá dájẹ òfun yàn ọ̀bẹ̀rù ọlọ́ lẹ́yìn náà òun sọ fọlọ́n pé ìwọ nìkan lọ́ọ́ máa pẹran fún o ò ní pẹran fún sa o ò ní pẹran fún sẹ o ò ní pẹran fún oògùn o Allah nìkan lọ́ọ́ máa pẹran fún bó o ṣe ń palẹ́yà yẹn ìbáàdà ni tó bá tún pẹran fún nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba ẹbọ ló ń ṣe Suratul Hajj Quran twenty two ayat thirty six lọ́lọ́run ti ń sọ bẹ́ẹ̀ ìpè ìbẹ̀rù ọlọ́run tá a fi pẹran tá a fi fáwọn èèyàn lẹ́ran òun fẹ́ lò ẹnìkọ̀ọ̀kan wa ìbẹ̀rù ọlọ́run bá tọ́ wà lára wa tá a fi ń tẹ̀lé ṣe ọlọ́run kọ́lọ́run bá aláàkọ́ mọ́ mú kú lẹ́yìn náà ihya sunnati Ibrahim alladhi ibtala Allahu bi dhabi waladihi lẹ́yìn náà ọlọ́run bá aláà ọ̀fẹ́ kamaranti kamaranti àwọn àdánwò tọ́lọ́run fi kan anabi Ibrahim ọdọọdún láwọn arántí àwọn àdánwò yẹn anabi bí mo ṣe dán ẹni tó nígbàgbọ́ wò bẹ́ẹ̀ náà ní dán ẹ̀yin náà wò àmọ́ àdánwò ọlọ́run oore ni máa ń gbẹ̀yìn ẹ̀ ẹ̀rín ni máa ń gbẹ̀yìn ẹ̀ àlìjánnà ni máa ń gbẹ̀yìn ẹ̀ ọlọ́run fi sọ fún anábíwá Ibrahim pé ọmọ rẹ̀ ọyá wa lọ lè pa wá lè dùn ó sì mú ọmọ lóòótọ́ ìgbàgbọ́ nífà ó sì fẹ́ dùn ọlọ́run ní mọ̀kàn fẹ́ dán owó ni ọlọ́run wá sọ àgbò kalẹ̀ fún pé ọfẹ́ dùn lóòótọ́ ọmọ àgbà mi gbọ́ kọ̀ padà wá dùn ọmọ mọ́ àgbò lọ́ padà wá dùn wọ́n padà wá ń jẹran nulẹ̀ ìjọ tó yẹ kó jẹ́ ìjọ ọ̀fọ̀ ó wá di ọjọ́ dùnú sórí ìwọ náà tó ń ṣe sùúrù lérí ìgbàgbọ́ wọ́n fa ọ̀fà ọlọ́ọ̀fà wọ́n tiọ́ tiọ́ ọ̀gbà títì ìdùnnú ń bọ̀ lẹ́yìn àdánwò nínú àwọn àǹfààní tá a fẹ́ rí nínú ẹran léyà àtọ́sàtò alẹ́lẹ́ ahli wọ́n sọ́dọ̀kọ́ alẹ́fọ̀kọ́ra wọ́n ṣùkúrò lílá ọjọ́ ọpẹ́ ni àfin dúpẹ́ fọlọ́wọn ọba tọ́lọ́wọn ní kẹ́mi wa kó tún dọdún ní lẹ́yìn náà ẹ á fún àwọn fámìlì àwọn ọmọ àwọn ìyàwó á fún wọn lẹ́ran jẹ níjọ́ ọdún inú wo dùn ọjọ́ ọdún wa ọjọ́ dùnú ni kì í sọjọ́ ẹkún kì sọjọ́ ìbànújẹ́ lẹ́yìn náà a tún tọrẹ nínú ẹran yẹn a fa àwọn tálíkà inú tí náà dùn ah islam dáa púpọ̀ eléyìí já mọ̀ pé gbogbo ọdún islam ọdún dùnú ni nígbà àgbàwẹ̀ ń jọ ni jaka ráìsì ẹ̀wà là ń ha fáwọn èèyàn ká tó lọ yídì bàbá tó wá darí lọ́dún léyà náà a wá mọ fáwọn èèyàn lẹ́ran pé islam ẹ̀sìn àdáfíà ni ẹ̀sìn dáadáa ni kí ni súnà tá a kàn pa ni ànábì ọ̀sọ́dún kan kọ́ mọ́ parí ẹni tí ọba pa tó sì lówó ládàtọ̀ pọ̀ lọ́bọ̀ fún ṣòro tó lọ́dọ̀ ẹ̀yà kí wọ́n làwọn májẹ̀mú tọ́gbọ̀rọ̀ pé lára ẹran tá a fẹ́ pa alákọ̀ọ́kọ́ antakuna alẹ́ ọ̀dọ̀ ẹ̀yà tú mílẹ̀ ànáàm ọgbọ̀dọ̀ jẹ́ àwọn ẹran tí wọ́n ní apá inú ẹ̀ láti pa gẹ́gẹ́ bí ràkúnmí gẹ́gẹ́ bí màálù gẹ́gẹ́ bí àgbò gẹ́gẹ́ bí ewúrẹ́ ṣe gbogbo àwọn ẹran tá a pa tó bá jẹ́ ràkúnmí yóò ti pọ́ ọmọ ọdún márùn-ún màálù ti pọ́ ọmọ ọdún méjì àgbò yóò ti pọ́ ọmọ ọdún kan ewúrẹ́ yóò ti pọ́ ọmọ oṣù mẹ́fà èèyàn miami nínú ẹ̀sìn wa òfin ẹlẹ́ẹ̀kejì an takuna al-udhiyatu khaliyatan min al-uyubi ẹ̀rí àwọn ẹran tápa yóò jẹ́ ẹran tí ò ní àléébù la kìí ṣe ẹran kẹrin lọ́wọ́ bá aláàpá wá láṣẹ ipe káfí ìjọsìn fún wọn lọ́wọ́ anábì ní arba'un la yujzi'u fil adahi anábì ní àwọn ẹran mẹ́rin kan bẹ̀ ẹ mẹ́ ìpàlẹ́yàwó nítorí pé ẹ̀ nígbà aládàá léyà al-awra'u al-bayyinu awaruha ẹran tí ojú rẹ̀ dà tọ́jẹ́ pé dúdú ojú ẹ̀ ó ti parẹ́ gbogbo ẹ̀ funfun báláwo ẹ̀ fi paléyà wọ́n lè máa rí ìdọ̀tún àlùbáyìn ha ẹran tó ti rẹ̀ ẹran aláàárẹ̀ ẹ̀ lè fi paléyà wọ́n lè àríjá o àlùbáyìn ọ̀dọ́lẹ̀ ọ̀hà ẹran tọ́jẹ́ pé ó ti darọ báwọn yòókù rẹ̀ bá ń sáré lọ òun ọmọ yọ́bọ̀ lẹ́yìn ni ẹsẹ̀ rẹ̀ kan ó ti lọ àbó ti gé a fi pa iléyá wọ́n lè kẹsẹ́ náà ẹran tó ti rò ẹ̀ẹ́ tí gbogbo egun ara ẹ̀ ti yọ síta báyìí alẹ́tì látòun kì í èyí tó jẹ́ pé tá a bá padà pa tán egungun rẹ̀ àní rí mọ̀dọ̀mọ̀dọ̀ ń bẹ̀ irú àwọn ẹran bẹ́ẹ̀ àní fi palẹ̀ ya mú owó tó da kó o fèrè ẹran tó da kó lè bá àgbà ládàá tó da lọ́dọ̀ lọ. mọ̀jẹ̀mọ́lẹ́ kẹta àǹtakùn alẹ́ ọ̀dọ̀ ṣẹ́yàtú fil waqt àsìkò tá a fẹ́ pẹ̀ràn yìí náà ní káṣẹ́ pa àgbọ̀rọ̀ pa kátó kẹràn àtúnpá níjọ́ kẹta àtúnpá níjọ́ kẹrin tó rùn rọ̀lẹ́ ẹjọ́ kẹrin bá ti wọ̀ àlè pẹ̀rẹ̀ lè yamọ́ àti pé ìjọ ọdún àti àyàmú tashriq àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ ọdún ìlà máa ń pẹ̀rẹ̀ tàbá fẹ́ pẹ̀rẹ̀ òun náà kí lá máa sọ ẹ̀yàn miami níta máa sọ náà ní kí bisimilahi wàláhu akbar bisimilahi wàláhu akbar ètò kéré jù nìyẹn tó bá ti wí ọkàn dùn ọbẹ̀ sí lọ́rùn ó dùn nítorí tọ́lọ́wọ́n bá wa ó ti pa fọ́lọ́ nìyẹn ó ti sẹ̀sìn ó ti ga nípò lọ́dọ̀ ọlọ́run bó láwa pín àwọn èèyàn náà ọlọ́run bá aláàtí bá wa pín nínú alukur'an ọlọ́run tó ń sọ nínú sọ́tọ̀lù hajj quran twenty two ayah twenty eight ọlọ́run bá ní fakulu minha ọlọ́run ní ẹ̀jẹ̀ ń bẹ̀ tẹ́ bá pa tán wà á tẹ àyìnbó lè bá ìsàlfàkìr gbogbo àwọn tí ò ní tẹ́tẹ́ tálíkà ẹ̀ fáwọn náà ń bẹ̀ adépe ẹran léyà tí ọ fẹ́ fi ẹran súnmọ́ lọ́wọ́ ba òun ló lẹ́tọ̀ọ́ sí kọ́ pa ẹran rẹ̀ fún rẹ̀ náà wà gbọ́ yìí tó ti kárí ilẹ̀ yorùbá nìyẹn sọmọ pé fasọ́lì wọn ni kò kírun wọn náà rí wọn ni kò pẹran ẹ̀yìn sọmọ pé wọn nìkan lọ́mọ dárùn kí tó bá fẹ́ kírun ìwọ náà lọ́ọ́ pẹran fúnra rẹ̀ torí pé ẹ̀rọ ọlọ́wọ́n bá bọ̀ tó bá fẹ́ pa ọ́n lánì àpò mi jọ́sìn fọlọ́wọ́n bá ẹni tó lẹ́ran lọ́ọ́ pẹran rẹ̀ ìbáàjọ́ obìnrin obìnrin lè dá pẹran fúnra rẹ̀ ó lè pẹran tó láyà rẹ̀ tó kọ́ sọ fún alápàtà tó fẹ́ bọ́ pẹ́ ẹran rẹ̀ wípé kí ni ó wí kó tó du kó má jẹ ẹran jífà sọ wá rí ẹni tí ọba wa bọ̀ pẹ́ ẹran àbí wọ́n bọ̀ ọkùnrin ọgbọ́dọ̀ bù nínú ẹran kọ́ wá fi ṣe owó iṣẹ́ wọn iléyà rẹ̀ ti dínkù ònígbà aládá pípé mọ́nu ó fún wọn lówó iṣẹ́ wọn bọ́bá wa wù ọ́ ò lè bù wọn lẹ́ran àmọ́ owó iṣẹ́ wọn ó fún wọn yóò jẹ́ pé tó bá ti fún wọn lówó iṣẹ́ wọn àgbò rẹ̀ màálù rẹ̀ ọ̀ ń lọ ní pípé ẹ̀yìn máa yá mi nínú ẹ̀sìn wa àwa méje a lè dáwó apá màálù kan a lè kan gbogbo a sì gbà ládàá ipa àpàlẹ́yà àwọn sàábà láwọn ṣe lásìkò ànábì ànábì fọwọ́ sí bẹ́ẹ̀ èèyàn mẹ́fà wọ́n lè pa màálù èèyàn márùn èèyàn mẹ́rin èèyàn mẹ́ta èèyàn méjì ẹnìkan náà lè dápa adépẹ́ èèyàn méje ẹ̀ lè dáwó ká ipa màálù kan ẹ̀ gbà ládàá léyà ṣe rí àgbò àti ewúrẹ́ wọn ìdáwó jọ pààyàn o ẹni tí ọba fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú àgbò òun nìkan náà ni wọ́n pa fún rẹ̀ ẹni máa fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú ewúrẹ́ òun nìkan náà ní ó dápa fún rẹ̀ ẹ̀yìn màyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tó yẹ ká mójútó láwùjọ wa òun náà ní pé ká gbà pé ẹran pípa ẹ̀sìn ni ọdún náà tá à ń ṣe ẹ̀sìn ni kò wá ní dáa kó wá jẹ́ pé jọ yẹn láwa máa fi ṣe ijó ẹ̀sẹ̀ gbogbo àwa tí a máa ń fẹ́ràn tá a máa fi mutí níjọ ọdún àbá ń fọtí àfi ń jẹran léyà ó wà káàkiri káwà fa kájà wọn yàn mọ̀ wípé èèwọ̀ ni kéèyàn máa mutí ní ọdún kó lóun fi sọdún léyà ọjọ́ ọdún ọjọ́ ìbáradà ni gbogbo àwa tá a ṣe mutí tá a sọ fún tá a ti túbá ẹ eh, ká lè bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà ká bẹ̀rẹ̀ àtìbọ̀tán ọtí eh, àtìbọ̀tán bọ̀ yọ̀dà kò tètè jáwọ́ kò mọ́ sàárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ eh, ọdún ìdùnnú láṣẹ o ọ̀bẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwa tí ọlọ́run bá a láti kẹ́ kọ́ padà sẹ́yìn kára màálù lọ fáwọn ìmáàmù kára fún wọn ipe kí wọ́n pa á fáwọn tálíkà ọlọ́wọ́n ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn tálíkà òun ní láǹfààní àti wàá bọ̀ nínú ilé rẹ̀ o bí wọ́n ṣe ń sọ nù yẹn jí kí àwọn mùsùlùmí náà máa dunnú kára ẹran fáwọn imam kára màálù fún mọ́sálásí kí wọ́n pa á fáwọn tálíkà àwa tọ́lọ́nkẹ́ gbogbo ẹ̀ pátápátá àbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wa tábà fẹ́ pẹ̀rẹ̀ náà ká fi lára balẹ̀ ká má fẹ́ràn jà ká tó pa á tábà miami àwọn ẹjọ́ àràfà òun náà ni ti ọdún bá kọlà tọdún bá kọlà làá gbààwẹ̀ àràfà anábì ní yóò fèrè sanata lẹ́tì kọ́bla wọ́n lẹ́tì bá àdá gbogbo ẹni tó bá gba àwọn ẹjọ́ àràfà ọdún kọlà ọwá gba àwẹ̀ lẹ́ni tọdún kọlà anábì sallallahu alaihi wasallam ni ọlọ́run ó pa ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ rẹ́ ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún tó ti lọ àti ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún ẹ̀dàkùn ẹ má jẹ́ àfa àwẹ̀jọ́ náà lẹ́hùn ẹni kọ̀ọ̀kan wa kọlọmọ́sà wọlé àánú rẹ̀ iléyà ní bọ̀ yìí kọlọmọ́sà jọba wa kọlọmọ́sà eléyìí ní àsìmọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa wasalaamu wa rahmatulahi wa barakatuh.